انطلاقا من حديث ثبت عن النبي صلى الله عليه وآله وسلم وأخرجه الشيخان اماما حيث قال النبي صلى الله عليه وآله وسلم من توضأ مثل وضوء هذا ثم قام فصلى ركعتين لا يحدث ولا يحدث به ما نفسه غفر له ما تقدم من ذنبه ومن علم أن النبي صلى الله عليه وآله وسلم قال لا لا صلاة لمن لا وضوء له ولا وضوء لمن لم يذكر اسم الله عليه فحري بنا بهذا المقام أن نقرب منا ما يدل عليه هذات الحديثات الجليلات أولا يتحدث عن فضل الوضوء والثاني ينبهنا على من يظن أنه يتوضأ وفي الحقيقة عند الله منك من المتوضئين فلماذا يعد هو وأمثاله ممن لم يتوقع وهو قد جعل وبل ذنب بالماء لأنه فقد أو سقط عنه أشياء ولذلك نقرب إلينا هذا أو هذه المعاني حتى لا يضيع عنا فنقول من المبدعين بالوضوء الوضوء من الوضاعة فمن يكثر الوضوء يضيء وجهه يوم القيامة بنور بنور يمشي بها على الصراط هل يسقط النار وبهذه النور يعرفه النبي يوم القيامة فقد ثبت أن النبي قال تطلب الحلية من المؤمن حيث بلغ ماء الوضوء وبكل وراء Àdúgbẹ́ fún ọlọ́wọ́ ọba ọba olóorí ọba náà lórí wa. Ọba olóorí ọ̀pọ̀lọpọ̀ ìta ìkàtà ìta àmà ìta àmà lórí àwọn àdúgbẹ́ bọ́rọ̀ ọba náà. Kọ́rọ̀ ọba aláàfọ́ṣàgbà àwọn ẹ̀rẹ́ ẹ̀rọ màá yá ẹ̀sìn ẹ̀sìn àlùbáríkà ní ìdá lórí ní ẹ̀bá mú olúwájú ọlọ́run àgbọ́jọ́ mùsùlùmí. Òkú ẹni tí wọ́n bá ti jẹ́ mùsùlùmí ní wọ́n ká gbogbo wọ́dà sí yáàmà ọlọ́dà tó ti lọ ọ̀rẹ́ ìjọba. Ìdá apáyé ọlọ́run. Ìdá amójútó ojúṣe wa tó wájú ọlọ́run àtàfà tó máa jó àti ìmọ̀ràn àti làdáàdì. Bàbá Adé ìyá Adé ìlú wá wà ní òkun ẹ̀yìnjọ́ ọ̀bá ti báyà ọlọ́run bá aláàtúndé ayé rẹ̀ àná ní máa ń kàn fún rẹ̀ ẹgbẹ́ ọlọ́run ti lọ lẹ́nu máa. Ìta lẹ́bà wò lẹ́yìn ìta màní bọ́bọ̀ ọkùnrin kà fún ọ̀pọ̀lọpọ̀ ọmọ ṣùgbọ́n àti pọ̀ ìta màní ti lẹ́. Ọ̀pẹ̀ ìtàmúlẹ̀ lọ́nà ẹni Mọ̀hámàdù sọ̀rọ̀ wọ̀rọ̀ àti ìwọ̀ ẹni ilé máa ń tàlùwàlá ṣọ́pù ìmá. Bẹ́yà bá ń tàlùwàlá ìdájì ìgbàgbọ́nù. Àbẹ́yà bá ń ṣe mara rọ́rọ̀ wà lábẹ́ràn máa púpọ̀. Àtọ̀hárọ̀ tó ṣọ́pù ìmá. Ìyẹ̀kọ́ àwọn ní fẹ́ràn mara àbíbọ̀rọ̀ fẹ́ràn rẹ̀ bọ́rọ̀ tó nínú ọ̀rá ni. إن الله يحب التوابين ويحب المتطهرين وإذا بات ìtumọ̀ rẹ̀ ọlọ́ọ̀tọ̀ jẹ́ àjúmọ̀ ń bá dáadáa sáwọn pàtàkì ọjọ́ gbogbo pa orúkè fẹ́ra àwọn ẹni tí máa ń mara nígbà tó wọ́n mú mẹ́rọ làwọn ọ̀gá ó ní bí i jẹ́rọ yóò ṣe fún ẹni ẹ̀sẹ̀ tó ń ẹ̀rọ ọ̀gbọ́n ẹ̀kọ́ ìmúṣọ̀ yẹn ọ̀rọ̀ ni wọ́n dáa ń darí tó wà ìrẹsì mọ́ ẹkí ọ̀hún èyí ta ní ọkọ́ lọ sí ilé jì táwọn ọ̀sẹ̀ dáàrẹ̀ láti fi dá wà láàárẹ̀ èyí ta ní ọdún mọ́ kí òun àwọn èèyàn dáadáa bẹ́ẹ̀ kí ní wọn yóò ṣe gbówó náà láti àwọn láìsí àwọn amára jọmọ́ ìyẹn lè tẹ́bà fún òtara ó sì rò ìgbẹ́ lọ Ẹ̀rọ ìṣẹ́gun gbogbo bí ìtùjù ọ̀rọ̀ àwọn ọ̀láyà. Ṣùgbọ́n ènìyàn, ẹni tó lágbára ọ̀pọ̀lọ́ rẹ̀ ní ìka mára ìtàlùwàlá èyí tó máa ń fi ṣe náà. Nínú orin lọ́rọ̀ fi ṣe ìjọba ni. Kókó wá dáńtò jọ ẹ̀nà ọlọ́run ti ṣe lójú ọ̀nà táwọn ẹni eré wájú náà máa ń lò. Kọ́dà bí èyí tó ṣẹ́kù nínú ẹ̀sìn àwọn ẹni àwọn náà tó láwọn ṣe ìbọn yìí kí ló ń bàá náà ń ṣe àṣepọ́nà fi àti ìgbàgbẹ́ ni ó ti ẹ̀ ń ṣe ní sẹ́ẹ̀kì pa rẹ̀ ń jẹ nínú ẹ̀sìn kan bọ́ọ̀lù àmọ́ra yìí ọlọ́run dára ẹni rẹ̀ wá rẹ̀ irun rẹ̀ wá ilé gbòòrò wọ́n wá lọ́pọ̀ wọ́n lọ́pọ̀ jáde náà má lọ ọdún mẹ́rin ẹ̀wọ̀n tó ti gbígbà wọn. gbogbo àwọn wèrè tí a máa ń ta ń bíbí àwọn ọmọ ọlọmọ wá ọgbẹ́ ẹgbẹ́ àgbẹ̀ náà bẹ́ẹ̀ nígbà wà tí ìbá tàbẹ́wọ̀ náà ò ti gbà jẹ́ tó wí. ìtẹnu rẹ̀ mú ẹnu wọn àti ìtẹnu rẹ̀ ló ìtẹ

ìta fẹ́ lò òun kọ́ ní ohun ṣùgbọ́n àti ní ìta lọ àti kápítà lẹ́yìn ọ̀la ní ìbẹ̀rẹ̀ sí àwọn ọ̀la ẹ̀jẹ̀ tó yí ẹ̀kún wa bẹ́ẹ̀. bí ẹ bá jẹ́ tó bá ń sọ̀rọ̀ àlá láláyè tó fẹ́ access sí òun wa mo bá ti ń sọ̀rọ̀ àlá láàrin ní ẹ̀jẹ̀ ọmọ jáde máa á sí òkọ́kọ́ sí ìdílé máa áàkì ọ̀pọ̀pọ̀ ní ẹgbẹ́ yẹn bá ń sàrò àná tó ìtumọ̀ ọ̀pọ̀pọ̀ ọjà ní omi kí ń bá já fún lára ìdí ń sàrò àná ipò ẹ̀sẹ̀ rẹ̀ dànù. nítorí nítorí àlẹ́bí máa áàkì ọ̀pọ̀pọ̀ ọjà yọ̀ọ̀dùn nínú ọ̀dọ́mọ̀ lẹ́yìn lẹ́kọ̀ọ́ ìrìn ìfọwọ́wọ́ tójú rẹ̀ ṣe ti dé kù. Àwọn ọtí gbàgbé ọtí wọ wá rántí ọtí pàpà ìpínlẹ̀ ọlọ́run fèrèsé lẹ́yìn ọba tó ń sábà lá èyí tó bá jáde ní omi lójú rẹ̀ gbà tó pọ̀ yóò mọ gbogbo àwọn ìdá ìdáhùn mi. bẹ́ẹ̀ máa ń lẹ́sẹ̀ tó pọ̀ bẹ́ẹ̀ lọ́mọ ọba náà ti máa ń pé nìyí bí ọ̀pá jẹ́ pé ẹ̀sẹ̀ tí bá ń ṣe yìí ẹ̀sẹ̀ ńláńlá ni. àlejò owó nínú àti ọ̀nà nínú àgbà. òun bá lẹ́yìn tó ń tọ́kọ̀ wá sábà rẹ̀ ọkọ̀ sáwọn èèyàn ẹ̀lúgbé ọmọ ògbójá jẹ́rọ alẹ́ tó wá sọ ní ìkótó rẹ̀ ọ̀pọ̀. Àlẹ́ni sára lásán ní ẹni èèyàn máa ń ta wá bọ́ àdá àwọn òun náà àwọn òun wọ́n kí ní ọ̀bá ẹ̀mí rẹ̀ sọ̀rọ̀ ọ̀kan ní ìgbéyàtọ̀ bá ti rà ní ọlọ́ Bẹ́ẹ̀ni wọn ti mọ́ lọ́wọ́ tí ó wá pláàni ọjà ẹni lórí lájà àkọ́kọ́ ẹgbẹ́ ẹni méjì lórí lájà kìí ọgbàtí wọ̀ yóò ti ta orí lájà kẹta yóò ti fi o bẹ́ẹ̀ àdébíyọ́ ẹni tí rábà lójú pé tíọ̀ wá mọ́ra rẹ̀ ìjọba ní ìyàtọ̀ sí ọ̀rọ̀ ọlọ́run gbogbo ẹ̀tẹ́ ọlọ́run ti borí ẹjọ́ fún ní ẹ̀yí ọlọ́run kò tànà wa àdébíyọ́ sáré ènìyàn ti mú ikú ẹ̀yìn àlẹ́ni mo bẹ́ tọ́ ní sí ìgbàgbọ́lọ́ ọmọ bí ipa àwọn ẹ̀jẹ̀ rẹ yóò ṣe ìwọ́ọ̀wù ìlúkọ̀ọ́yá wò yóò pọ̀ bí ìjọba. Bákan náà ní tí ẹ bá gba wájú rẹ̀ sẹ́lẹ̀ ló wáyé tí mo gba sí ọlọ́run àlẹ́ni ilẹ̀ tí kà á ní ìlú. Wọ́n ní bẹ́ẹ̀ ni àlẹ́ni ìtàwọn bàbá nínú ọjọ́ ìgbọ́ndọ̀lá wọn kí a jẹ́ àwọn bẹ́ẹ̀ fún ọmọ ìlànà tẹ̀lé àẹ́bí ìbáwọ̀ ògùn ìhàlẹ̀ ìgbàgbàrí ìbáwọ̀ ògùn kéèyàn bomi sára dáadáa nígbà tí ń sálọ ọ̀nà nígbà tára rẹ̀ pọ̀ àwọn abáyé nígbà tára pọ̀ tó ní ẹran lóṣù ẹran káwọn ní àwọn ọkọ̀ Ipò ní ànábì ní jihadi ńláńlá náà ní bá mẹ́rin. Wọ́n sábà bá ń rẹ́ sí ipò rẹ̀ lẹ́gbàá wọn tó náà. Ẹgbẹ́ yìí, orí tó wú ẹ̀sẹ̀ rẹ̀ lọ́wọ́ kò sí. Mo ti wá rí ìjọba àti ìbòjú sí ìlànà. Ó ní ìlànà wá. Ìyá mẹ́rin wọn máa ń lè tó ṣe pé mo wá ń gbọ́ ohun bàtà rẹ̀ kókó kókó rẹ̀ lẹ́yìn mi nínú àgbẹ̀ náà. Ọ̀dà ẹni ò ní ìṣẹ̀lẹ̀ mo pé lè bá sàlù àlá lè bá sàlù àlá ìmọ̀ ní kí ìtọ́lọ̀ bá dọ̀rọ̀ mi lọ nínú iṣẹ́ dáadáa bóyá àbíjì àbíjì bẹ̀rẹ̀. Nígbà míì, àdájú sọ́mọ ọlọ́run àríwá alùsọ́lá ọdún sáwọn ènìyàn. Wọ́n lọ sí sàárè àríwá sálọ́mọ̀ náà ara sàárè ìtàn. Ọwọ́ sàdúrà fún Àdájú wọn ní káwọn ẹni tí ń bọ̀ lẹ́nu wa náà náà fi bá wa. Pápá ní wọn kò bá ti àwọn ìyá wa náà ti lọ́dọ̀ wa, àwọn tó wákọ́ ní ìlú àwọn ìtọ́mọ ìyá ní ọ̀wá fún wọn tàbí náà, àrẹ́bí ní àǹtùn àmì tàbí ìlú ẹ̀jẹ̀ ẹ̀rọ àwọn ọmọ ẹ̀yà gẹ́gẹ́ àwọn ń bọ̀ lẹ́yìn wọn wọn kì bá wọn àti lórí wa ilé àdáni òun ní ọlọ́dà gbogbo ká pẹ̀lú wọn. a kò wá ọmọ ọlọ́sìn ìgbà lẹ́yìn rẹ̀. àlejò àwọn ọjà nínú ẹ̀ ẹ̀ẹ́dì yà ẹni tẹ́ ẹ̀ bá wà ní ìrún rẹ̀ ìbò Tọ́lá tí wọ́n kó ọmọ ìwà máa rí ọlọ́ọ̀tán àdájú ìwà máa rí ọmọ ìwé wọn mọ̀ ájèrí ìlẹ̀lẹ̀ àtọ̀rẹ̀ ìwòdó ìmẹ́lẹ̀ wà máa tàbí jù wọn. Tàfìjì ìrìn ọwọ́, òwúrò ìwájú, ìmẹ́lẹ̀ ọ̀tà lójú, ìmẹ́lẹ̀ ọ̀tà lọ́wọ́, àwọn ọmọ tí wọ́n wé àwọn owó ìlànà àti ọ̀dá ọmọ ìyàwó tàbí àwọn ọmọ ìyá àdájú ẹ̀rọ ìwòdó ìmọ̀lẹ̀ ọlọ́dà kò jẹ náà fún wa wọ́n láì fi pọ̀ tó àlẹ́sìnà tó máa bọ́ wà bọ́ tó ń lò pẹ̀lú ẹ̀yẹ tó ní ẹ̀mọ́ rí àìsí bá náà bọ̀ náà olóògbé bẹ́ẹ̀ bá ti fẹ́ kí ìmáyà ń pọ̀ tó láti rámọ̀ olùkọ́ máa jẹ́ kí omi ń pọ̀ bíbẹ́ ọgọ́ta lára rẹ̀ tó ń pọ̀ bí ti tú owó ẹ̀ lọ ìbò ṣe lórí ẹ̀rọ mẹ́rin fún onítọ́jú máa á ó bí èèyàn òṣìṣẹ́ ìlú mi bá tó ní àwọn àlábájú lára rẹ̀ oní àwọn ọlá ẹni tó bá ti lọ́wọ́ fún ọdún rẹ̀ pé oní àwọn ọlá ọdún ara òun ní ẹ̀bá tó ní dáadáa ó ní ibi tí mo dúró sí ìdúró dúró sí lọ lẹ́yìn èyí mo dúró sí ẹ̀kọ́ ọlá yìí àti lára ó sì jọba àtijọ́ náà. pé ìwọ Bóyá lè lọ sí máa ṣe orí àwẹ́rẹ̀ náà. Àbí ìwọ̀n sí ìdẹ́ndà àkọ́kọ́ ìbíṣì pé wọ́n ń tàbí ọ̀dún. Solúṣẹ́ rẹ̀ àkọ́kọ́ onígbókọ́ ọmọdàwàlá kó mọ wà lálùwàlá gbogbo ìgbà. Àrẹ ilé ọ̀gá ilá jí ìjọba ìjẹ́ yóò fi dé láti ìwọ̀ lọ́wọ́ tó lẹ́gbẹ̀ẹ́ ẹ̀dùn ó kùnà ìta ìfowó lókè látàbí náà àwọn mẹ́ta ìfẹ́ ọ̀rọ̀ ọmọ fún ìtẹ́ǹtẹ̀ ẹ̀yìn òbí àdẹ́bìnrin lórí tẹ́lẹ̀ àkọ́kọ́ tó ọdún méjì gbàgbọ́ ọjọ́ kọ́kọ́rọ́ ní sáwà lá sóríṣẹ̀ káàmù ìyẹ bí ìdílé ajé ọmọ ọ̀dálù àlá ọ̀nà àti nílùú àwọn ọmọ ilé ìṣù àtàwọn fámìlì rẹ̀ dànù Máyà tó lẹ́yìn nǹkan ní ìjọba ọ̀rẹ́ gómìn solúṣà làwọn ìmọ̀ ọlọ́ta gbogbo tó tà ní gbogbo wa, gbogbo ọ̀tá wa bọ́lọ̀ gbogbo àbòrí wa. Ọ̀tẹ́ ìyẹn ń bẹ́ ọ̀tá ìgbẹ̀rún náà ti bẹ̀. Ṣùgbọ́n bí ẹ̀ka ń bẹ ẹ̀ka bẹ́ẹ̀ kúlẹ̀ túbù pẹ̀lú ọ̀pọ̀ náà oní bí èèyàn bá bẹ́ kí wọn tí ọ̀pá lọ́rọ̀ ọlọ́run ìgbà ogun. Gbogbo aláìsá ń kọ látàárọ̀ òkú ìtọ́jú ìta orí ìgbésẹ̀ òun ló bí tóbi jù nínú ọ̀sọ̀sẹ̀ lẹ́yìn tẹ́kọ̀ ọlọ́pọ̀ àdúgbò wọn ní ọwọ́ bá kí wọn tó tóbi ní ọlọ́run ní ìgbà àti ọ̀rọ̀ sọ̀rọ̀ Ilé pàtàkì dáa tó wá ẹ̀rí àti sọ̀rọ̀ náà mo sọ báwọn èèyàn ní àwọn àgbégbé lẹ́yìn rẹ̀ ní àwọn dájọ́ máa ń rí àwọn gbogbo ìgbà mo ní ìjọ tó ń yọ̀wọ́ máa bọ́lọ̀ sí ìgbàdúrà rẹ̀ tó ṣé wọ́n máa bọ́lọ̀ wọn nígbà àwọn òdòwò tó kó náà gẹ́gẹ́ ní ìgbà láláì máa ń torí kó ní kó kó máa wò sí kí o ìjọ náà lọ́wọ́ tó mọ̀ pé tó mọ̀ tó máa ń sọ fún akẹ́kọ̀ọ́ nígbà náà ọkàn ti tọ́ mà ẹ̀rọ ìdí ọ̀tá ẹ̀rọ tó ti ṣe lé ní àtìlú wòlíì ìdí ọ̀rọ̀ ìmọ̀ wòlíì nímọ̀ ọ̀rọ̀ nímọ̀ àìsẹ̀ nímọ̀ àìsẹ̀ ẹ̀rọ tó ti hàn. ọ̀rọ̀ ń ṣẹlẹ̀ lọ́dún wọ́n wọ́n lọ́wọ́ ibi tó ti bẹ̀rẹ̀ níbi àlọ́ àlá ẹni tí wọ́n lọ́wọ́ wà lọ́wọ́ mìíràn àlẹ́bíyá ọ̀lá ọ̀lìmọ́lá òdú ẹ̀lẹ́ ọ̀lá òdú ẹ̀lẹ́mọ̀lẹ́ ẹ̀dá abẹ́ ló gbé múra wá ní kí làwọn àtìsí tá a máa ń ṣe bí alùmọ̀lá táwọn bá ti di wọ́n kò sí o àátàbí ní ìlú wa. Àkọ́kọ́ ni pé láàbà bí o wá àbàtà lọ̀lá àti àdá ọkọ̀ ọlọ́run lé lórí. Gbogbo àwọn ọ̀dà ọkọ̀ ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ní sọ̀rọ̀ ìlọ́lá ń kó mi. Ṣùgbọ́n tàádá ọkọ̀ ọlọ́run tó tẹ̀ kan. Mo kan ìdáàbò ọlọ́run ní ojúmọ̀ ẹgbẹ̀rún àláwọ́ jọ àlọ́ lánàá. Èèyàn wọ́n yàtọ̀ pé ń tó lọ́lẹ̀ ìgbá bọ́ọ̀lù lọ́dọ́ wọ́n ti bá ti tẹ̀. Mo jẹ́ ẹgbẹ́ púpọ̀ ẹlọ ọ̀kadọ́ fi ẹ̀kọ́ kò dára ní ẹ̀. Ṣùgbọ́n wọ́n dá ọkọ̀ ọlọ́run lórí ẹ̀. Ọ̀rọ̀ ti fi sílẹ̀ ìlà ní bẹ̀rẹ̀ láàárín ní parí àwọn afá àti oníṣà àwàdà torí pé ti tọ́rọ̀ sí ní àbẹ̀rẹ̀ àwàdà gbogbo ìlẹ́kù náà kú ojú lọ́wọ́ ni ṣùgbọ́n ìdáwọ̀ ohun ilé ẹ̀ǹtì ọ̀nà ọ̀pọ̀lá ọ̀tẹ̀ ẹ̀ka. Bọ́ọ̀lù Adérántí ọlọ́run Bísímìláà, obìnrin Bùhánà wà Alhamdulilá láàrẹ̀ ọlọ́run lórí ọ̀nà ọ̀láwọ̀ nínú tó kú bá àwọn ìrìnàjò kí ìpadà wàlá ó lè lọ sí ọmọ ní ẹ̀rẹ́ ẹjọ́ ní ọjọ́ ọjọ́ owó olé ọ̀rọ̀ lọ sí mọ́sálárì tí ó gbájọ́ sí parí ìrọ̀pọ̀ rẹ̀ sí ìtọ́lọ̀ ọba ọ̀gá láti rẹ̀ àkọ́kọ́ ilé استحوذ عليهم الشيطان فأنساهم ذكر الله ثم داوين بدون قول من جلوم gbogbo tí wọ́n bá ṣe wàhálà pọ̀ ní pọ̀ nígbàtàn rẹ̀ pọ̀ ní sáǹfà ní bẹ́ẹ̀ nítorí rẹ̀ lẹ́yìn àbá ti rántí ọlọ́run tó bá tún rántí tó tọ́lọ̀ rántí torí pé ìmọ̀ Alhamdulillah. Ẹ̀bá ti máa ń mọ àmọ́fẹ́ káàkiri kó bá ń tó pọ̀ àṣewọ̀ ti pọ̀. Wọ́n ká rí díẹ̀ wọ́n náà ó ti aláǹfààní ọ̀dá àti ilé ẹ̀kọ́ gbogbo ẹ̀kọ́ wọ́n ti tó ti láǹfààní. Láti ọlọ́ọ̀bẹ àlọ́lá, ọba ti gbóbi àjẹ́rẹ́ sí ọlọ́run. Mọ ọba ti ń sàrọ̀ lálọ́wọ́ sí ọlọ́run. Kódà rí àpá àjọ ọlọ́run tó oúnjẹ lọ́sàn wà lásán ọlọ́dà kò mọ́tò ara rẹ̀ yé ilẹ̀ lọ́sàn wà lásán tó rẹ̀ ní ẹ̀ṣàdọ̀ náà ilẹ̀ àìlọ́wọ́ wà ẹ̀ṣàdọ̀ ẹ̀nà muhammad ẹ̀nà àwòrán اللهم اجعلني من التوابين واجعلني من المتفكرين واجعلني في عبادك الصالحين àwọn ẹni ẹ̀bá ọdún gbọ́dọ̀ tí mo wí ọ̀rọ̀ àti ẹ̀kọ́ àti ẹ̀kọ́ àti ẹ̀kọ́ wọ́n yé ìṣúwárò pé

láti wọ́n wáyé pé wọ́n wà lọ súnmọ́ wọn lẹ́sẹ̀ ibi amájíjáde lórí wọn kan sí. Táwọn yìí jáde síta láyé bá ní ìdájọ́ ọ̀gbọ́dọ̀ tó ní ìjọba wọn. Táàbí pé kí mọ́sálásí ní òkú lójì. Wọ́n lé ìjọba lọ́wọ́ kí mọ́sálásí ní òkú lójì. Ilé ọgbà àdáyé lẹ́kọ̀ọ́ kan nípa ìtàwọ̀lá dáadáa tún lé tó gbé dáadáa. Tó bá jáde sí lọ mọ́sálásí, fọ̀dúnwà sí ìfọ̀lá. فهو الصلاة الذي يرونه Ọ̀pọ̀lọpọ̀ ààrẹ àdúgbò jẹ iṣẹ́ tó tàjàlẹ́ ìrọ̀nà mẹ́fẹ́lá sí ẹjẹ́ wọn ti yìí ọkùn bá wọn tọ́fẹ́ wá ṣe ò. Ó bá yí kí ìjà ní ọ̀tọ́ tẹ́lẹ̀ sí ìgbà kọ́rọ̀ ìjọ ìgbàlá àti ìgbòkè ìrọ̀nà mo fẹ́ gbàlá láti ní ilé tí mọ́sálásí. Ìgbà wá kí òun bẹ̀rẹ̀ sí ilé tí ìjà فاطمة أولى لملك ولا قائد سبحان الله بسم الله الحمد لله أتمنى ما دانية ما دانية ما ولا لوما إلا هو gbogbo ara bẹ́ẹ̀ máa ní àrọ̀ àlá ṣùgbọ́n tó wà láwùjá ìrẹ́rùn ìsọkúnbọ̀ lókè máa nígbàwọ́ ìtún ọrùn òwúrọ̀ ìsọkúpọ̀ ní torúkọ ti gbáyé ní ìtumọ̀ ìdàwọ́ ètù gbogbo láti tàwàlá olùsàwàlá lọ́wọ́ láwọn bàbá gbẹ̀gbẹ̀gbẹ̀ lọ́tọ́lẹ́sì nínú àpòjú òfin máa mú wájú lọ òun pé ọlọ́mọdé ara ìsàn kéèyàn gbéra láti òkú kó wá sí ọjọ́ ọwá gbẹ́nà ọ̀nà láti wá kí ní wá ní sọ fún yín níbo ní sọ ọ́dẹ̀ náà

àwọn ọ̀rọ̀ wá ń bẹ̀rù ní ọwọ́ àti ìfọ̀ra fẹ́rẹ́ bí ìdí sábà láti ẹnu bá àníyàn bá àdúrà bá sọ̀lá bá àníyàn bá àdúrà kí ló tẹ̀lé àsọ̀lá ìbá òun. Bẹ́ẹ̀ ọ̀rọ̀ bá ti ẹwà ní ní o ti máa ń rẹ̀ lọ́wọ́ sí ilé òṣèré ní ẹbí ti máa máa pọ̀ tó bá ti kan lọ́wọ́ ọ̀rọ̀ àwọn àyíkọ́tọ̀ ìta àgbẹ́gbà ni wọ́n ti ṣe ọ̀rọ̀ nípa àwọn àdá òkè ilé wà ẹ̀yọ̀ ọ̀kan ní méjì láti ṣe dáàbọ̀ fún wa jọ̀mọ́nà máa rẹ̀ ti ọ̀rọ̀ lórí àwọn àdá jọ̀mọ́nà máa dà ní ọgbẹ́ pàlù ọ̀rọ̀ rẹ̀ nígbà kan bá dà ní ẹ̀dùn ọkàn tí wọ́n ń gbé ohun

ẹni tó kún ní wọn ọlọ́dàgbà àforíjẹ wa ẹni bẹ̀rẹ̀ àbẹ̀rẹ̀ àjọba ìrìnàjò dáadáa pẹ̀lú ọlọ́pàá máa sọ wọn nílẹ̀ tàbíà bẹ́ẹ̀ ló fi dárí gbogbo àwọn ẹ̀jẹ̀ máa wọ́dà wọ́n já lù ní ìtọ́lọ̀ gbọ́nà mọ́ wa wọ́n wá sàlẹ̀ ní máa